مضل لا ومن يدلل فلا هادي لا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم شر الأمور مهدفاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́mọ ọba ọba tó ṣe wípé lẹ́yìn ìgbà tó ṣe wá ní mùsùlùmí tán ó tó rọmọbọ́n ọdún ìbá láyé díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ last ten days láti wọ̀ yìí abẹ́lọ́wọ̀ ó gba àwọn ìjọsìn tá a ti ṣe before sí nínú oṣù yìí ọlọ́run kó bá lọ́wọ́ wa o tí wọ́n já báyọ̀ ọmọ rẹ̀ pàdé o ọlọ́run ọba kó kàwá sínú àwọn tí ó fi kẹ́ nínú oṣù yìí ọlọ́run ọba kàwá sínú àwọn tí ó gbà lẹ́rú ẹ̀mí gbogbo àtàlásà lórí tẹ̀lé tọ́lọ́run ọba kọ́lọ́kọ́ jogún rẹ̀ fún wa ọwọ́ kàwá sínú àwọn tí ó kó papọ̀ máwọn ànábì ọlọ́run àwọn sèdèké àwọn ṣùhádà àwọn sọ́ọ̀lẹ̀kẹ́ ní ìrọ̀lẹ́ òní nítorí gbèsè tí àwa tá a jẹ́ tùlábùlẹ̀ ẹ̀lẹ́ àtàwọn tá a jẹ́ gbogbo mùsùlùmí náà tá à ń bẹnẹfìtì bí mà àwọn àfa àtàwọn àyà kan ṣùgbọ́n mílíọ̀n abẹ́ṣọ́rọ̀ lẹ́wọ̀n afẹ́ fi tàdúà ká sì fi dákọ̀ dáadáa tá a mọ̀ nípa ọ̀kan náà àwọn àfa ńláńláńláńláńlá wọ́n máa pè ní àlámà ìjìjì sí àlámà lẹ́yìn àṣíkà fún ìsáàkà àlàfọwọ́ yìí rahima allah ọmọ ìtàn wá sá àwọn aláfẹ́ sàdúrà fún jáde láyé ní ṣé mọ́ndé kọ́ ẹ̀ ìbẹ̀rẹ̀ ọlọ́run ọba abẹ́ pẹ̀lú tó bí rẹ̀ olùjọ́ka rẹ̀ ọlọ́run kẹwọn. رحمه الله رحمة واسعة تتجمده الله برحمته تتجمده الله برحمته وأسكنه فيها جنانه والحقه بالصالحين ورفع درجته في علمه أبو إسحاق الهويلي انتو فاتي agbọ́dọ̀ máa fi ṣe irú nǹkan báyìí ẹni tó bá jáfẹ́ ẹ̀sìn gan tó ṣe kó dàbí èèyàn benefit lọ́dọ̀ rẹ̀ gan fún kó jẹ́ mùsùlùmí kó jáfẹ́ ẹ̀sìn kó tọ́ ságbà àwa káwa tó dé káwa tó jẹ́ mùsùlùmí ni anabi Nuh ti ń tọrọ àdúrà wa anabi Ibrahim ti ń tọrọ àdúrà wa àdúrà anabi Ibrahim ni pé. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ọlọ́run ṣàforíjì fún mi ṣàforíjì fáwọn òbí mi méjèèjì àti gbogbo mòmìnì níjọ́ tó bá gbàmù yẹn dìde fún sírò látàrí gbàmù jọ́dọ̀ lọ ànábì lóhùn náà sọ pé rọ́bì lẹ́yìn bàtà wà nẹ́bí ọlọ́run tọrọ fún gbogbo mùmí níta ọlọ́run wá mọ́mọ́ wá sọ fún àwa táwa jẹ́ mùsùlùmí nígbà tó dápa àwọn tàbí ànẹ́bí kan ọlọ́run sọ pé iṣẹ́ ìtiwa walladhina ja'u min ba'di àwọn táwa lẹ́yìn àwọn tàbí ànẹ́bí táwa lẹ́yìn àwọn mọ̀hàjúrò táwa lẹ́yìn àwọn àǹsọ́ọ̀bù yàkùlù wọ́n pé ọlẹ́nà jẹ́ ọdún àwọn ìkọ̀wà ṣàforíjì fún wa ṣàforíjì fáwọn ọmọ ìyá wa tán ti sáwájú wa pẹ̀lú ìmá gbogbo ẹni tó bá ti kú sáwájú yẹn tó sì kú ní mùsùlùmí òun náà ń bẹ pẹ̀lú àwọn tó fi tó alẹ́dínà sábà fúnkà bẹ̀rẹ̀ kí ló wá tẹ̀lé wà fi ìdàjọ́ lọ́kàn fún gbogbo ẹni tó àwọn ẹ̀kọ́ yìí ó tó lọ́tọ̀ pé kọ́dà bó ṣe pẹ́ni tó kú gan jẹ́ fẹ́ kó jọ méjì tí mo tún méjì ní àtàtà kọ́dà kó jọ ń dì àtàjọ kó wá já pẹ́ ẹ̀sìn ńláńlá ìwà àpọ́nlé tí àwa rán kàn pé wọ́n lọ́wọ́ bá ṣe fún un láyé nígbà tó kú dákun jẹ́ kó jápọ̀lé lọ́dọ̀ ọ̀rọ̀ ọlọ́run náà tí ó bá àwọn nǹkan tá a mú ń kànú síra pa àwọn ní hadi ẹ̀ẹ́fẹ́ rò pé bóyá irú rẹ̀ pé kí ò lè ṣẹlẹ̀ mọ́ pé èèyàn kú bíi thirty thousand èèyàn ló àtẹ́lẹ̀ jànáza láti tàn yìí kódà tí ìbá ṣe pé torí báwa gan àmófin náà pé kákí sọ̀rọ̀ dá ìlú ni ìdíbà gbogbo àgbáyé ni wọ́n sọ pé ah, ó fi hùn sílá ọlọ́run wà pàlẹ́ tó ṣe fún àbí ìsàkọlẹ̀ wọ́n ní dákòókò ti jápa lọ́dọ̀ tí wọ́n ti kó jápa lọ́dọ̀ ṣe ọlọ́run sàlékún kẹrẹ sàlékún kẹrẹ pé kéèyàn kú kó ṣe pé kọ́lá nígbà tó fẹ́ kú náà ń kọ́ ọ̀rọ̀ ọlọ́run ni ó máa sọ ọlọ́run nígbà tó wọ́n ti pẹ̀lú nǹkan sáré ìfọ́sí nígbà tó kọ ọwọ́ the last ọ̀rọ̀ táwọn ìsàkọlẹ̀ wọ́n ní báwọn sọ ìdí sọ ni pé kò sí kankan lọ́kàn ọmọ bí ọ̀rọ̀ ilé ayé báyìí ọmọ ni o ìyàwó ni o pé n tó ń ra kan tó ń fẹ́ báyìí òun ni pé kọ́lọ́hún ọba kó fún òun ní opportunity pé kóun rà náà rírà ọlọ́nà ọ̀hún ṣòwòrò ìtọ́jú ọlọ́nkọ̀ kẹwọn ọlọ́nkọ̀ kẹwọn sọ àwọn ìsàkà lórí ní òpin seventy sixty eight sixty nine ni wọn kò wọn ìgbésẹ̀ ayé tó kún pẹ̀lú ẹ̀sìn ìgbésẹ̀ ayé tó kún pẹ̀lú màdì ìgbé ayé tó kún pẹ̀lú pé kéèyàn fẹ́ràn ọlọ́run àtòjíṣẹ́ káàkàdà bá a ti rò wọ́n ọlá òṣìṣẹ́ rò wọ́n láti zákè àlọ́lá àhàlẹ́ ọlọ́run bá kẹ́ wọn púpọ̀ wọ́n ti dẹ́dikéètì ìgbésí ayé wọn fún ẹ̀sìn ọ̀bẹ́lọ́ ọlọ́run àpàtàlẹ́ fún ọ̀kẹ́ kí ló fà táwa gbọdọ̀ ṣe lé èyí jẹ́ gbogbo nǹkan àwa kò lábọ̀lẹ̀ ẹ̀yìn táwa máa ń táwa gbọdọ̀ fi ṣe léyìí fún ẹ̀kọ́ fún wọn táwa ṣe fún wọn ní wípé nínú àwọn àfẹ́sì Abu Ubaid al-Qasim bin Sallam Abu Ubaid jẹ́ yorùbá Imam Ahmad bin Hanbal Abu Ubaid al-Qasim bin Sallam òun ló ṣe Fadail al-Qur'an òun ló ṣe at òun ló ṣe Kitabul Amwal òun ló ṣe al-Gharib òun ló ṣe an-Nasikh wal pọ̀ tó ṣe afáàlá láì tí ó rà bin Hanbal ó ní ọ̀rọ̀ tó sọ yìí ló fi jẹ́tọ̀ lórí àwa káwa ṣe tribute fáwọn ẹ̀sán kálọ̀ wẹ̀ fún gbogbo ẹgbẹ́ jẹ́tọ̀ láwọn ẹ̀ ó ní mi ń ṣókòrè ẹ̀ àbúrò bẹ́ẹ̀ mi ń ṣókòrè ẹ̀ nínú pé èèyàn dúpẹ́ ìmọ̀ pé ìmọ̀ ó dúpẹ́ rẹ̀ ó ní àǹtá ó dà máa kú lè kọ́ mí kó o dògbó pẹ̀lú àwọn èèyàn fọyàsùrù náà ṣe é tó sínú káwá sọ̀ kankan tó mọ̀ tẹ́lẹ̀ tó gbójú gbójú wọn ó mọ̀ wọ́n wá sọ̀ kankan tó mọ̀ fàtàtà àlà pẹ̀lú tí wọ́n ló fi mọ̀ ọwá kọ̀ obìnrin kan kó mọ̀ ah so ti kí ni so ìtumọ̀ ayọ̀ yìí ni so ìtumọ̀ àdísì yìí ni ṣé nǹkan báyìí báyìí ni pé òjò kó tì mọ̀ sọ ọwá kọ̀ lọ́dọ̀ fún bá dàda lẹ́yìn pàtó wá kọ̀ lọ́dọ̀ tó wá jòkó ń mí fàyẹ̀kùrúnà dálíkà ṣe alẹ́yìntà àlọ́pà kan kọ́rọ̀ wá jọ mọ́ nǹkan tó kọ́ lọ́dẹ̀ lórí kan wá dápọ̀ ah, báyìí nǹkan báyìí báyìí fàtàkùlù kó wá sọ pé wàláhì máa ká nà ìdí ṣe ń ìtẹ́ ìsọ̀ tẹ́gbìrì tí mo sọ fún yìí ìmọ̀ kankan parẹ̀ tẹ́lẹ̀ hátà sàmẹ́tù fùlánà yàkúlù kádà kádà tí mo gbọ́ pé lábájá tí mo gbọ́ pé lábájá sọ́rọ̀ lábájá sọ́rọ̀ lábájá ló sọ tí mo fi mọ̀ hmm? fata alamtubu mo wá kọ fa ìdá fàáltà dáníkà tó bá ṣe owó ilé yẹn fàkọ́dí ṣàkàlùtà rẹ̀ kò ti dúpẹ́ nù pé nǹkan tó mọ̀ tẹ́lẹ̀ ẹnìkan ló dòkó sí ẹnìkan ló gbọ́ ẹnìkan ló kọ́ ẹnìkan ló kàá kó wá di pé ń jọ tí wọ́n náà bá jòkó ń bì kan wọ́n náà wá sọ orú nǹkan yẹn kó wá sá lágbájá ni mo gbọ́ ọlọ́dọ̀ rẹ̀ o tẹ́bìnà gbé mi kò mọ́ tẹ́lẹ̀ mi ń ṣókèrè ẹ̀ àpéyàn dúpẹ́ mọ̀ ní sọ̀rọ̀ náà fẹ́ dúpẹ́ mọ̀ náà ni pé a lot ní kátàwà ló mọ̀ tẹ́lẹ̀ pé àbúyè rahim allah rahmatan wata láti mọ̀ kọ́ra bó dóòtọ́ àwọn díẹ̀ díẹ̀ kan náà làwọn bínú àbí ìsáká lórí táwọn kàn bọ́sẹ̀ jẹ́ o hmm? wọ́n kàn bọ́sẹ̀ jẹ́ tó gbé tí ìgbà tí social media bá wà àánú fún un lọ á sì sọ̀rọ̀ tí wọ́n náà so káfá àwọn ò sí gan ìwọ̀ ní lórí wa káwà ṣe oṣù pọ̀ láì ọdún ìsáká lórí ká tó wá sọ fáwọn kan wá ń bẹ̀ fáwọn fẹ́ bá lò pọ̀ àbúrò ìsáká lórí ní rahimahullah rahmatulahi àwa ti gbọ́ àwọn ti pé àti kàtírà rẹ̀ ṣùgbọ́n ṣé tíra wo látọ̀ pàtà ṣé náyọ̀ fúgbó bá alẹ́ nùzílì bẹ̀rọ̀ kúbà ní àbí ànáfílà ní àhádìsì da'if wal mawdu'a ní àbí gáúsùl mabdúdì ní bí tàkìríjì ibn al-jarudi àbí tàbíhùl hajjid ní àbí báṣùlù ìsáàlì wọn làbú ìsákàlòwé níbi ṣe pé súnánù nàṣáì tí káwọn ṣe tàkùrìjò káwọn wá sọ àkáàmù àti dájọ́ síkèrè tó wà bẹ wọn wá kọ́ ṣe jẹ wọn pè ní bábúrò ẹ̀sán bí tàkùrìjì súnánù nàṣáì àbí abdulrahman ṣíra yìí òun ni ṣíra làbá ní gbọ́n parẹ̀ ni wọ́n rí kọ́dà kí àbúrò ìsákàlòwé àbí sákàtò wẹ́rí náà kọ́ àwọn ti gbúrò ṣẹ́kà àlùbáni ṣe àlùbáni náà bẹ́ẹ̀ nínú àwọn tó jẹ́ kí hadith wù àbí sákàtò wẹ́rí náà wọ́n kí ó púpọ̀ lọ́dọ̀ àwọn àpá àmọ́ ń gbà táwọn wọ yunifásitì ní àìnú ṣẹ́m ni wọ́n ṣe language ti wọ́n wá ẹ̀yìn sàkọ́jọ́ language àmọ́ spanish bí káwọn bẹ́ẹ̀ wà ní pé kọ́lẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ wà ní pé english àbúdẹ́ language bá a ṣe ní ìbàdàn ó ní àwọn ni ó sì bíbi kíláàsì àwọn ọ̀tá spanish ọ̀dọ̀ títí àmọ́ láti dàtí ti wá sùn yẹn náà second commerce náà ni wọ́n ti mọ̀ ṣe kàrà báyìí wọ́n lọ́dún méjì bàbá àwọn university làwọn fi mójú tó sísá àdéhùn ìbàdí pàṣẹ àrùbá ní pé ọdún méjì yẹn táwọn ti fi tọ́jú rẹ̀ pé a ah, kò sí ọdún méjì tó wúlò tó bẹ́ẹ̀ gbèsè ayé àwọn social àgbà nínú náà tó ní impact ìrìn àgbègbè wọn fún wa méjì ṣùgbọ́n so ìgbà tí wọ́n wá ń bi Sheikh Al-Albani rahimahullah pé wọ́n ní Sheikh Al-Albani bi Sheikh Al-Albani pé ah, Sheikh Al-Albani sọ fáwọn àwọn kútùbù síta àtàwọn tíra tó kọ́mọ̀ tó jẹ́ tíra hadith kí ni àwọn òwú ni wọ́n ti ṣáró rẹ̀ àtàwọn ìtọ́kọjá Sheikh wa ń sọ Sheikh wa ń sọ Sheikh wa ní à ah, wípé àwọn ò nígbà tá a débi súná nàta iná nínú àsìkò yí àtàwọn àsìkò kọjá àwọn òtú àwọn òlé náà ẹnìkan kan ṣe ṣáàrò rẹ̀ pé ṣùgbọ́n láìpẹ́ yìí tíra kan lẹ tó dọ́dọ́ àwọn láìpẹ́ yìí lè áhàdì ìlúṣàbẹ̀lẹ́ ìnàbẹ̀ hadith nínú àwọn tó fáwọn náà gbìyànjú rí hadith ẹ láti mẹ́tọ́ ẹnìyẹn ṣe dáadáa ń bẹ pé àwọn òun náà ó pẹ̀ ní ẹni tí wọ́n bá ṣàlùbá ní sọ̀rọ̀ àgbà ìṣàlàyé wọ́n tàbí ókọ rẹ̀ hijazi ni lẹ́ni wá ní èyí ẹnìkan wà mẹ́sọ̀ tó ṣe bábùlù ẹ̀sánì ṣàgbára pé òun náà ní síra pé òun náà ní síra dáhùn ṣàgbára nígbà táwọn kakíra yìí wọ́n ní làkọ́dé òjé tó ha ogbó yẹn tuntun rẹ̀ wọn ò tí ní tẹ̀ wàrọ̀jọ́ òtù láwọn mustaqbalan nǹkan rẹ̀ mo sì rántà pé ẹni tó ṣe ọ̀dọ́ tó ṣe síra yìí fúchọ̀ tí ó dá lóhùn mo ra kan fúchọ̀ bright fún bishaki anyẹ samuel alahadalu tó bá lè continue lórí bí ṣe ń lọ ẹ yóò ní fúchọ̀ tó ṣe gbogbo ògbà yẹn àwọn ìsàkà lórí òfin bí ìṣẹ́ àríwá ẹ̀tọ́ wá wà ń bẹ̀ ló ń wá bìkọ́ bá bí ìsàkà lòwe pa mo sọ fún àbúrò ìsàkà lòwe mo sọ fún ṣàràbá ní báyìí báyìí ọ̀rọ̀ eléyẹn ọdún tí wọ́n ṣe tí wọ́n ń ọ̀rọ̀ yẹn that should be around 1986 ni wọ́n fábí sálò ilé lọ́rọ̀ yẹn 1987 ọ̀rọ̀ ìjọba ìlọ́sọ̀rọ̀ ṣáṣá ọlọ 1987 ọlọ 1988. nígbà tí àgbà tó ó nígbà tí àgbà ní wá mí tòun ṣe bá wá mọ́ṣálà kọ̀wéyè kọ̀wéyè mọ́ṣálà bá òṣè dáadáa so abúlé sákàlọ̀ wẹ́ẹ́ ní ìwọlókiri àbúlé sákà ó kọ́ wọn gani ní bọ́nà Muhammad Yusuf tún Sharif hijazi Sharif hijazi Sharif bọ̀kílẹ̀ tó ní jẹ́ tó fi tó jẹ́ àbí ìsákàlọ̀wọ́ yẹn hijazi ẹgbẹ̀rẹ̀ àwọn ọgbẹ̀ hijaz hijaz hijaz hijaz ní ní maka àti Madina bàbá àbí ìsákàlọ̀wọ́ ní lọ sí hajj ìgbà tí wọ́n dé ni wọ́n bí àbí ìsákàlọ̀wọ́ náà wọ́n sọ pé hijazi ti maka àti Madina pé mo ló mú bọ́ fún gbà dáhùn náà pé ìtọ̀ bí ọdún ìgbìnì kan mo dé láti àhájì lábí mà ẹ́n bí kẹ́hìn pé tọ̀fọ́ láti àhájì pé màkí lélẹ̀ ẹ́n màdàní lélẹ̀ hmm? so àwọn nílẹ̀ tiwa náà máa ń sọ ọdún rẹ̀ ní ilẹ̀ àwòká àbọ̀lọ́rẹ́ sọ àbọ̀lọ́rẹ́ nílẹ̀ Yorùbá nílẹ̀ àwòká tẹ́ bá gbọ́dọ̀ máa pín pín iná màdì na madina sambu zai go na madina ina maji eh na madina ẹ eh, tó bá ṣe pé báyìí tí wọ́n bí sí madina àbí ìgbà táwọn òbí rẹ̀ lọ sí hajj tán wá dé ni wọ́n bí wọ́n pè na madina na madina pé hijazi tó kọ̀wé ìsàkàlọ̀wọ́ ẹni ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ tó wà ń gbélé èyí fi hàn pé bàbá àbúrò ìsàkàlọ̀wọ́ ní fẹ́ràn ọlọ́run ó sì fẹ́ràn ẹ̀sìn ó sì ràn kàn pé ńgbà tá a lọ sí mákàládé ọ̀rọ̀ àdìjá nínú ọlọ́sẹ̀ wàá kẹ́ pẹ̀lú ọmọ yìí ọmọ ilé ìkọ́ làkọ̀kọ̀ ọmọ ẹ̀kí sọmọ ẹlẹ́ẹ̀kejì sọmọ ẹlẹ́ẹ̀kẹta kódà kìí sọmọ ìyàwó alákọ̀ọ́kọ́ pèsè ìyàwó ẹlẹ́ẹ̀kejì ọmọ ìyàwó ẹlẹ́ẹ̀kẹta lásọ̀ àmọ́ hijazi ọlọ́sùn wa kẹ hijazi ní làbí bàbá nínú ọjọ́ ibi tí èèyàn sẹ́sìn rẹ̀ ó lọ pẹ̀lú mahbatul wahyi ibi tí wàhí fi sọ̀kalẹ̀ ní mọ́tà àti mọ̀dínà pé òun la fẹ́ kẹ́sìn wa kó jẹ́ mọ̀kí kó jẹ́ mọ̀dàlí kó mọ̀ jẹ́ bòmí ọlọ́run ọba sì wo ọkọ̀ yẹn ló di kò sẹ́ máa la ọ̀kan. ìkejì ó kọ bàbá wọn ní sọ̀rí àbí bàbá bàbá wọn hijazi sọ̀rí ọlọ́run wa máa mọ̀ ó kí àbúrò sápá lóye ó darí rẹ̀ sí mọ̀ tó jẹ́ ashraful ulum ọ̀nà àdé lẹ́ẹ̀rí bí àtàkùn bàbá ní sọ pé sáràfù ashabil hadith lóbi ṣe kíra ṣárọ́fù ashabil hadith iyì àwọn oní إذا قالوا ibo làwọn ìṣẹ́kà lórí ju wáyà wẹ́ẹ̀ ta ọ̀wẹ́ yìí ó kọ̀ lu wọn ẹ́ bí ká sọ pé ní ìsìnkú èèyàn ní ìlú a ní kafur ṣe ní London àdìwá ní ọ̀wẹ́ kọ́rí àbí village ọ̀wẹ́ yìí ibi tẹ́tí dáàbò ìsáàkà ni pé nígbà tí wọ́n ń ka tíra kan kọ́ mọ́ wọ́n wá kọ́ àbúrúfọ́dìlì wọn ni wọ́n jẹ́ tẹ́lẹ̀ kò wọ́n fẹ́rẹ̀ ibùn hajjá ibùn hajjá àbúrúfọ́dìlì nígbà tán wá kọ́ máa kọ́ sí alimọ́mù ṣáàtìrí ṣáàtìrí tó ṣàlẹ̀tẹ̀ sọ́ọ̀mù tó ṣe mú wa pàkọ́ọ̀tì ṣáàtìrí ní jẹ́ àbó ìta àṣáàtìrí ráà ṣáàtìrí wù mí làwọn náà wá mú lákọ́ọ̀bù ẹ̀nà ọmọkú ní àbó ìta bá ń bẹ̀ẹ́ àbọ̀ ìsáàkà lọ̀bọ̀ wẹ́wú ní ilé ìlà létà létà ni wọ́n tó mọ̀ pé ah nínú àwọn sàájú ànábì tí ń jábọ̀ ìsáàkà náà bọ̀ ṣẹwàá tí ń jábọ̀ náà sàájú òun náà láwà fi ṣe ọ̀rọ̀ ẹ̀ ó sì wá papọ̀ pẹ̀lú àbọ̀ bí ni wọ́n fi ń àmọ́ ń gbà sàábé tí wọ́n jábọ̀ yìí sàátù yẹn gangan òní sàátù náà fi wà kọ́ sàátù náà fi wà kọ́ sí ní abúlé ká ìtàn rẹ̀ òun láàtọ̀ kẹ́ wá wò ó fi jọ̀gbìn sí ayé wọn káwọn èèyàn táwọn náà sì fẹ́ bẹnu àtẹnu tán fẹ́ kó bára wọn pàdé sí ayé ọ̀tán lẹ̀ sádọ̀ fún àbí kọ́ tẹ́ bá wò hadithi tá a máa ń kà pé ànábì sọ pé sàábì tó sọ pé á oṣù kó wọn ó kú tọ́lọ̀ ń fẹ́ gbogbo ogún òun pé ọmọ kanáà lòun ní gbogbo ogún òun fẹ́ fáwọn sáré màbí ọba kọ́ sí hajjáde wàdà oṣù kó wọn ó kú lẹ́yìn ìgbà tó bá sọ pé nínú àwọn tó tó wá ní blọọgù bọ́dọ̀ tó ní blọọgù àjọ àwọn sàábì yóò lọ òun wá ní òkú òmọ òkú òmọ lẹ́yìn lẹ́yìn tí ò padà kú mọ́ bẹ́ẹ̀ náà làwọn ìsáká lọ̀rọ̀ ẹni àti fọ́ǹtì nígbà tó kú bí fifteen years wọ́n ṣe wọ́n ti dàbẹ́tì dàbẹ́tì wà níbi tí wọ́n kan gẹ́sẹ̀ gbogbo ògbà làwọn ẹ̀sùn òfin bọ́yá wọn kú gbogbo àwọn tuntun wọn kú wọ́n sì wá pẹ́ lẹ́yìn ìgbà bọ́ẹ̀ jẹ́ ká kàtàn sábà pọ̀ kẹ́ wo bó ṣe jọ ẹ̀yìn ò rí pé ní ìsìn báyìí gbogbo àfáàfẹ́ bá rí ní irú àdánwò tá a kà láwùjọ wa gbogbo àgbáyé àdánwò tẹ́ ń kálẹ̀ díẹ̀díẹ̀ o ló tó kò fẹ́ sá fa àkàkù síbílò kó gbìyànjú fẹ́sìn tó tẹ́ ẹ̀ nílá àwọn tó òwò kankan mọ́ wọ́n fẹ́ lè sọ pé wọ́ọ̀sì dáadáa lọ. Hmm? àdánwò ńláńlá ni kọ́lọ̀ kó yọ àwọn táwọn náà bá wà ń bẹ̀ kú àmọ́ kó jẹ́ kó jẹ́ náà Abu Ishaq al-Huwaini náà ló kú hadithi Bukhari adi 755 755 ladithi ọwọ́ tàbábẹ́ kàlítà sáàrùdàdù àkọ́sì láti kọ Umaru Khattab wọ́n fi jẹ Umaru fi jẹ gọ́ọ̀nà Kúfà àwọn ará Kúfà ni wọ́n ni àgbákò fìtínà pẹ́kù sí mọ́tò kéèyàn dáa tó wọ́n rà bùkù lára ará Kúfà gangan lọ gáà tàṣìgbìm tọ́mọ́ yẹn bá ti fẹ̀sẹ̀ sí wípé kó kó kó kó kó fa wàhálà kó ebi jọ́ tẹ̀ bá ti ń wà nǹkan dáadáa burú òun wa. ó mọ̀ wá ti sáà dúnàdú wà kan ó wá fi ṣe gọ́ọ̀nà kúfà àwọn kan náà kúfà wá wá wọ́n wá kọ̀pléǹ sáà dúnàdú àkọ́ débi wípé zakaru annahu la yóò sínú yòsọ́lí kọ́dà kò mọ̀rún kí ẹgbọ́n tàbí àtìsọ́ tó kẹ́rí gbogbo kẹ́tíwá ti ń ṣẹlẹ̀ ìjọsẹ̀ bá ti ń darí sókè ó kálù kó lè mọ́ ọdún pẹ́bí tó bá bára rẹ̀ láti jọ tí ìbìlísù ti wà ní ìbìlísù náà ti láwọn ọmọ tó tẹ̀lé àrí láti jọ táwọn èèyàn ti ti wà láwọn kan náà ti láwọn tó ń tẹ̀lé wọn ìdé yẹn gbọ́dọ̀ máa gbìyànjú pé má jẹ́ pé wọ́n máa jẹ́ ẹ̀záńkú àwọn tó fi dé yẹn fún tó ti wá ní pé kán àwọn àwo ìwọ́jogún àwọn èèyàn bú tó ti wá ní

nígbà táwọn sọ bẹ́ẹ̀ wọ́n sọ tó kù tán Umar wa invite ni nǹkan báyìí nìkan àwọn tó bá rò wọ́n ló mọ̀ ní òkè sáàdùn náà bí wà kọ́ọ̀sì sọ bóun ṣe ń fún wọn pé ìran ló máa ń kí fún wọn sọ ìfẹ́ sọ púpọ̀ pọ̀ pé báyìí ló ti máa ذلك الظن الظن بك يا أبا إسحاق أبو إسحاق باتو ربا نام نتا موما نام نتا ما بي دادا لو سي ما كان نو جيجي àwa náà ń sọ eléyìí pé Abu Ishaq al-Huwaini dhalika dhannu bikum ya Aba Ishaq dáadáa táwa mọ̀ yín mọ̀ dáadáa tó ṣàlàgbá ní mọ̀ yín mọ̀ dáadáa tó gbogbo àgbáyé àwọn èèyàn gidi àwọn èèyàn ńláńlá tán mọ̀ yín mọ̀ dhalika dhannu bika ya Aba Ishaq

kí ká fi kọ̀nfàmù pé ṣe nǹkan wí lóòótọ́ tẹ́lì káwọn kan wí kò wá sí ìlú kankan tọ́ba tí ń wọ̀ ní kúfà tọ́mọdé bá tọ́ba béèrè pa wọ̀yẹ̀ fúnúnà yà ní màrúfà wọn mọ̀ láàrín ah, ọmọ dáadáa ó ṣe dáadáa ó dó déédé ní ọmọ tọ́ba sábẹ̀ gbà kọ́ títí tán fi wọ mọ́sálásì gbaná àpò wọ́n wọ̀ dé ọkùnrin kan tí ń jẹ́ òsà ọ̀gbọ́n kọ̀ sáadà wọ́n ń pè ní àbúrò sáadà wọ́n bá ní tọ̀ ẹ̀yin lẹ́bi wá o ẹ̀lẹ́bí wà ọ̀ sọ́gbọ́ ẹ̀lẹ́bí rẹ̀ gbígbà sọ ń pa ẹ̀wọ̀ àwọn ọ̀fẹ́ sọ ọ̀rùn ẹ̀mọ̀ ìbọ̀rùn tẹ̀sí tẹ́jẹ́ bá ti mọ̀ bí ìtàn ṣe lọ bákan náà ní fátá tẹ́yẹ̀ bá ti ti mọ̀ ọdún ọgbà pẹ̀lú ẹbí mi lọ́gbà ẹ̀ ẹ̀yìn lẹ́bí wà ọ̀ a máa ibn shastan ẹ̀yìn lẹ́bí rẹ̀ o òun ó sọ nísìn sáàdù tẹ́yìn yìí ẹ̀kọ́ sọ ẹgbà àbújẹ ni sáàdù yìí nǹkan mẹ́ta lòun kàn fa rẹ̀ láyà sí rubí sàríyà níta mọ gọ́fúnà mọ́ ni pé bàbá ti ní gọ́fúnà pé kó sẹ́ndì àwọn ọmọ ogun ká lọ sí jihad kéèké kankan ẹ̀kẹ́ jìkú lásán ẹ̀yin lẹ́bi wá ọ̀ ọ̀sán ẹ̀dọ́ pé láyà nù láyà nípa jihad irọ́ tó bá bàtí wọ́n tó tó jábí ìdí ẹgbẹ́ ìwọ́n gbà kí ló dé là àwọn kan sọ yóò sọ náà ní sáà máa sọ ọ̀kan là ń sọ yìí ọ̀kan làwọn náà ń sọ yìí ẹ̀yin lẹ́bi wá o ó ní sáàdùn náà bí wọ́n láyà sí irú bí sàríyà kì í sẹ́ńdà ní ẹ̀sọ́ ojú gbọ́n wọ́n wà lá yàtìmù bí sàwúyà tó bá ti fẹ́ pè nǹkan kì í pè wà lá ẹwà àbùkù mẹ́ta lórí kan ó fàbùkù kan níbi owó ẹ̀ ó fàbùkù kan níbi ẹ̀sìn ẹ̀ ó fàbùkù kan níbi ọmọlúwàbí ẹ̀ tẹ́gbọ́n káàdì rí káàdì rí àmà wàlúwàbí tó di sọ́nà láàdọ̀ wà nàbì sàlá ìpè mẹ́ta níbẹ̀ ìpè mẹ́ta òní ìṣẹ̀lẹ̀ Allahumma ọlọ́run àdíṣì bọ́lí àdíṣì 755 àdíṣì 75 ọlọ́run nǹkan abúkà hádá káàdìwà sọ pé ẹrú sọ pé irọ́ ní bá ń pa òun tí wọ́n fẹ́ rọ́ ní pa pé <laughs> ó kàfẹ́ gba sáàdì òdọ́lọ́mà sọ eru ẹrú yi yìí òpùrọ́ ni ní kọ́mọ̀ ríyá ànìwọ̀túnmà ó jáde ní ti kárí mi tó gbogbo àyíkù dáfẹ́ olóletọ́ kọmọ̀ ríyá aníwọ̀sọ́mù à irú rẹ̀ náà pọ̀lọpọ̀ àwọn ní ìrìnà lónìí pé èmi ẹ̀kọ́ fẹ́ yàtọ̀ sọ́mọ̀ tó ní jọ́lọ́dé ó kàwú ìkú wì tó ma òdòdó ẹ̀ kọmọ̀ ríyá aníwọ̀sọ́mù à pé ẹrú rẹ̀ yìí tó bẹ́ pé irọ́ ní pàkókà jáde ríyá aníwọ̀sọ́mù ó jáde torí kárí mi kábíọ́sá òun náà wí ó lọ́rọ̀ ń bẹ́ẹ̀ ọlọ́run ìpín mẹ́ta tí ń tẹ̀lé fa'atil umrahu ọkùnrin yìí jẹ́ kẹ́mi rẹ̀ gùn wà á ti pàkọrọ wájẹ́ kó sì rẹ̀ náà gùn bẹ́ẹ̀ni rẹ̀ bá ti gùn tó ni kó sì rẹ̀ ti gùn tó wà àbúrédéhùn bìlfìtà ọlọ́run wájẹ́ kó rọlù fìtínà bẹ́ẹ̀ni rẹ̀ lẹ́yìn ìgbà tí gbogbo èèyàn ti sọ dáadáa ń pàbí tí ìsàkúrú iná ń kọ́ o kọ̀lífà tó ń wá òwò fẹ́ ṣe aláhùnmọ̀ ọlọ́run ẹrù rẹ̀ ìǹkánà káàdì tó pé wọ́n ní bá ń pa kọ́ọ̀mọ̀ ríyá anúwọ̀ tó máa ló jáde tó fẹ́ fi kárí nìkan ní àmìnà ah, láyá ẹ́ rẹ̀ gùn wà àrídò òbèsìtà jẹ́ kìí

mọ̀túnù tọ́lọ̀ kó fìtínà bá àtọ̀ bá ti ní dá awátò sa èpè sáré nàbí wà pọ́ọ̀sì ló bá mi èpè àbó ìsáàkì èpè àbó ìsáàkì àbó ìsáàkì dúrí lòun bá wọn àbó ìsáàkì lòun wé ní ti wà yìí ìpè àbó ìsáàkì ló bá mi kí ni wọ́n ní máa ń ṣe wọ́n ní ẹni tó pàdé ìdíwà bí mọ́lẹ̀ fún ọmọ ìsọ pé fa ánàrọ̀ àìsìgbù bá ibi tó dàgbàdé èdè padà rí kọ̀rìsápọ̀tà àjìbáhù alà àìlẹ́yìn náà síbà ó dàgbàdé rí pé ẹwọ tó gbé ìgbéyìí ìgbé ìgbéyìí gbá sí ó ti fọ́ tàbí ẹ̀ dàgbà ó gbé ìsìn rẹ̀ tó ń jọ pé kọ́dà gan ìgbé ìgbéyìí àwọn ẹrú ni ó mọ̀ pàṣí lójú ọ̀nà yẹn tí ó mọ̀ tẹ̀wọ́n lára yóò mọ̀ tẹ̀wọ́n lára ibi tí ibi kẹ́kẹ́ rẹ̀ ti ní ìtẹ́jọ́ lára sí agbára ó dìdà kù àbú ìsáàkù àjòhó ní sáàbù náà wà ìwọ náà tó ṣe yí pé àkọ́kọ́ òòmà àbí nǹkan tó wádìí àbí nǹkan tó ṣe pé ẹni tó kú yìí ọ̀sẹ̀ kan ti ṣàlàyé rẹ̀ ó sáà ló owó kankan ò gbà náà ló fi ń ṣe pèlè ló fi ń bu Allahumma nkúta káàbì bá ń àwọn oníyì yòókù ìbánu nkúta káàbì bá ń àdíìsì Bukhari 755 ti sáàdù àbúrò àbúwà kọ́ọ̀tù àbúrò ìsáàkì tọ́ fi kẹ́kọ̀ọ́ fi kẹ́kọ̀ọ́ ríyá ánúwọ̀ tó mọ́ àná ni máa wọ̀nyẹ̀ ti dánjẹ́ ẹlòmí ń bẹ pé ìtàwọn ẹbá tàbí ń kọjọ́ àríwọ̀ kò náà ah, yes kò mọ́ tẹ́lá ó bá ti ṣe kán mọ̀ pípò ṣe ń káńtì ó kàn káńtì aburú rẹ̀ ni ẹnìkan sọ fún mi kọ́nà wọn lọ́wọ́ nígbà tọ́bí ìsàkà lórí àwọn kan wọ́n sọ tí ó dàbọ̀ ní àá ah, ah, ṣé wò mọ̀kọ́ náà ọba fẹ́ kí àbò ìsàkà lò wẹ́ ní bọ́lá bá ti fẹ́ kẹ́rù pẹ̀lú ara gbogbo èèyàn yóò ti balada bí mùsùlùmí àfàànàlá bá kú táwọn èèyàn rí bá sàdọ́ àfúnmí balada ṣe rí ibi tó nípa zero ni èyí tí ń bínú rẹ̀ tó dákẹ́ tẹ́lẹ̀ tó ń bínú rẹ̀ tí ó wá dákẹ́ tó tó balada ọlọ́run tẹ́kọ́ sí pé yóò kọ́ tàkọ́ pé gbogbo èèyàn ló balada lára wọn àwọn ò màfáwọn ń ṣe dáadáa fún ni ẹni tó lè mẹ́ balada rẹ̀ ló bá dákẹ́ èyí ó balada bó láti mẹ́lẹ́ yìí àwọn sàábí ànábì ẹ́ àwọn sàábí ànábì ńgbàtà kọlọ́ sọ fún wa pé àìsàn tó pé kún mèrú àyẹ́ sàfihù lè àsáàdì rọ̀kúlélá àwọn tápadà ń bú àwọn sàábí ànábì apá wọn láti pé ká sọ̀rọ̀ àforíjì fáwọn sàábí ànábì fàtàbú wọn bá ń bú wọn ó wá wà ní òtíra bẹ́ẹ̀ bó tẹ̀lé pé ìsinádìí òdó ṣùgbọ́n túmọ̀ rẹ̀ dà wípé wọ́n yà àwọn tó ń bá ìfowópamọ́ ká sàábí àwọn ọ̀hún àtàjẹ̀búnà mi hádá sílé ìwájọ́ ilójú ọlọ́fẹ́ sórí fáwọn sábẹ́ ànábì wáì torí pé kí ni bó ǹkọ́ta anihumula amal bẹ́ẹ̀ bá ti kú iṣẹ́ yẹn ti fi bí àrí iṣẹ́ ti tọ́pù àmọ́ lọ́wọ́ bá amal iṣẹ́ wọn pọ́ọ̀tì fáàhábàlọ́hù aláyàtọ̀ anihumula ajé àbọ́lọ̀ ò fẹ́ kí ládàá wọn kọ́ọ̀tì ló fi wájé káwọn kan máa bú wọn bẹ́sẹ̀ bú wọn wọ́n tún máa gba aládàá láì ìwọ tó bá ti gbọ́ àbí fún kálọ̀ òwe ní ó fà ìjọba kìí ṣe mùsùlùmí kí ni wọ́n ní kẹ́sì fún mùsùlùmí kẹfìrà àgbà fún wọ́n tó wá bù ọlọ́run fẹ́ kó tó gbogbo èèyàn pátápátá àtèèyàn rẹ àtèèyàn bú ní gbàlá dára ó sì dìgbà ìwọ wà á ṣiṣẹ́ ọ wà á ṣàgbákò ẹ́ ó ṣe àgbákò ó rojọ́ bí ò tiẹ̀ sí sáàdì kankan tí ó bù wọ́n lé pé ní ìsìn báyìí tí ò sí àbó ìsáàkà zòórè tábù ìsáàkù sẹ̀bí àbí ìsáàkù òwe ní òsì ní bọ̀ ọ́lé ìwọ wàá rojọ́ tí wọ́n wí níjọ́ tó bá wá bí ọ pé lágbájá ń gbọ́ kí ló dé tó pé kíní kan ẹ kíní kan ni kílẹ̀ ń kíní kan ló sọ ọlọ́run wàá tì síyùn náà ṣe ń gbọ́ ó ló sọ pé ẹ ní tó ṣẹlẹ̀ pé mo rò pé à níjà kìá mo rò pé kò rán kò rán kọ́dà àwọn àfá àtánjálá di ìsìgàn tán ṣe jálùwá tààdìlù ibi tán mọ̀ dé àwọn èéfi ṣeré wọ́n kàkún àwọn àlàwákà ń ṣeré kí ẹni ìdílé mọ̀ jálùwá tààdìlù fẹ́ fún bára rẹ̀ àwọn tán ni jálùwá tààdìlù jẹ́ máa ń bá ha ìwọ kọ́dà òde kájílá ó bá sínú yàrá wọn ni jálù jálù jálù jálù sáà ń jájá àti ìṣòro ń gbé ìsìlámù ara rẹ̀ Abdulrahman bin Mahdi rahimahullah àáfàá ìmọ̀ muhammadu nàbàl ẹnìkan bẹ tó òun jẹ òun jẹ òun jẹ matana ọ̀nkù ẹnìkan tí ẹ bá yóò bá jẹ́ ná pátá ọkù fún yàn kí ni ẹni tó bá jẹ́ bí ọmọ tí yóò jẹ́ bí nephew àbí nephew tó nephew rẹ̀ ni Abubakar ibn Abil Aswad ìmọ̀ wa ń gba àdìsọ́dọ̀ yìí tó bá ti wá gba àdìsọ́dọ̀ yóò gbèsè rà rẹ̀

ó ti kàdíṣẹ́ ní ìtẹ́lẹ̀ tí ló tó fún káàkùn mi padà àléìta fún takọ́dọ̀rọ̀ ta aláhàdé tí yí tí mọ̀ ló ti fagilá ní ìṣẹ̀lẹ̀ lórí òfin gbára ní olùgbẹ̀ẹ̀ni yá bù náà yà wọ́n mọ̀ ní nǹkan kan ló wá sí mi lọ́kàn tafakkartu fi mo jòkó mo rò mo rò pé fa'ida kana yawmal qiyamah tó bá jẹ́ àkùyàmù kọ́ọ̀mà hassan bún àbí ìjáfà ẹni tí mo kàdíjì tí mo fagilé tí mo ní kìí ṣe adì kìí ṣe kọ́ tó bá dìde yọ àkìyà alìmọ̀jọ̀rọ̀ hìl lọ ìwà tó ṣe bá tó bá dìde yọ àkìyà fàtà alákọ̀ bí sọ̀rọ̀ sáré ìgbẹ́ kẹsẹ́ ìgbẹ́ fún bá àwọn àìsàn fẹ́ para rẹ o pé tí alhassan bin abi jafa bá wà lọ́mọ mi jàl kìyàmù tó wá ní yàrá ọlọ́m sal abdulrahman ọlọ́m bá ń bí abdulrahman bin mahdi tí ma asfata àdáàlà kí kí lè tó sọ pé mi ìjà àdúgbò pé mi ìdè mi kọ kí lè tó já mi bọ́ tó sọ pé mi ò tó sẹ́ni tó gbàdí sọ̀rọ̀ bá ń bí ó lóun lò tí alhassan bin abi jafa bá gbà wọn lásán gbà يا رب سل عبد الرحمن فيما أسقط أدالك كن موشي توفي جاء أدالة ببطني أولي بديتني واو باتو بديني وما كان لحجة عند ربي إن إيه، ذي ماري بكاوي مو رودا آه إيه مني أنفع فيلي àti ìṣe sọ pẹ̀lú pé ìyẹn ọlọ́run mo kà yí mọ́nà ni àpòrò bá ẹ̀mí ní àǹsà tẹ́lẹ̀ fọ̀rọ̀ àìtù àni òhàdìtà àni ọ̀pá jẹ́ nǹkan àdìsẹ̀ àwọn tán jẹ́ bẹ́sẹ̀ lélẹ́yìn tá a bá bí ìwọ pé gbogbo àwọn tí wọ́n gbẹnu àtẹlù kí ló fẹ́ gbígbà kò sáàdì ìsìn kankan mọ́rọ̀ àwọn tó kódà àwọn tó ń lẹ́wọ́ gbàdúrà àwọn tó ń wò pé mo rò bá kí àwọn tán bá bí ìwọ náà jòkó kó bíra ẹ̀ tí gbogbo àwọn èèyàn tó bẹnu àtẹ́lù tó lálàtẹ́ ìgbésí ayé wọn tó rò pé òun kúrò sí ni tá bá bí ọ pé tá gbàwọ̀ náà lásọ mú pé yàrá bí bá ń bí lágbájá sal abdallah sal abdulmumin ẹ̀yìn sal ibrahim ẹ̀yìn sal ismail fi ma asfata adala kí mo ṣe ó sọ pé mi sáà ìwọ náà máa rí ti fún jàre wọn

tẹ́ẹ̀ ní rẹni tí ó máa ṣe kéta ẹ̀ èyí ó fọwọ́ mú kàn nínú kọ́lọ̀ ọ̀hún sórí fún káwọn èèyàn ṣe kéta rẹ̀ àbí kó mọ́ orí fún tó ìwó ló fẹ́ tó o bá ti gbọ́ kó wọ́n lẹ́nìkan ṣe kéta rẹ̀ kó o ti gbà pé oore kan ọlọ́run bá ṣe fún tó o wà ló pẹ́ ni wàá bẹ̀ lọ́ọ̀ kọ́lọ̀ ń sọ̀rọ̀ aburú ń kéka kì í sọ̀rọ̀ fún pé ah, wọ́n ṣe kéta mi ah, ó fọwọ́ mú kàn ni àwọn èèyàn ṣe kéta tí ò bá ní nǹkan kan wọ́n ṣe déédà jù ẹni tó bá ní nǹkan táwọn èèyàn wá dì mọ́ tán wá ń gbéga ìgbéga tọ̀dọ̀ àwọn èèyàn tó ní òun náà ni wọ́n ń ṣe ní àwọn èèyàn ṣe kèéta èèyàn nǹkan tí ò bá hàn sáwọn èèyàn ẹmọ gbọ́n tẹ́nìkan ṣe kìyàmù tẹ́nìkan pé ṣe kìyàmù táwọn èèyàn ti mọ̀ ṣẹgbọ́n ní àmọ́ tán bá fi ń ti in tó bá wà lọ́dọ̀ àwọn èèyàn in táwọn èèyàn rí lórí tán wọn fẹ́ ń pọ́n ilé tán fi ń gbé ọ̀gẹ̀gẹ̀ òun náà làwọn èèyàn máa ń ṣe kèéta fún wọ́n ṣe kèéta àyàn ní kòyàn lọ́dọ̀ ọlọ́run sókè tí wá lè mọ̀ pé kèéta ò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kó ń kálukú kó mójútó ara rẹ̀ ni pé èwo ló dà ní wọ́n ṣe lásìkò àwọn sálàfù wà mo fẹ́ ka afárò bíjì Abu Hanifa rahimahullah àwọn kamẹ́rin náà sálàfù wa tún sọ̀rọ̀ kò lè gáàsì nítorí nǹkan tó dọ́dọ̀ amátòrò ti bẹ́ẹ̀ àwọn náà sì máa ń wo gbogbo sílé ìbá ìsáàrí ìbọn mi báyìí Yahya ibn Sa'id al-Qattan àgbà àfà Yahya ibn Sa'id al-Qattan náà ọ̀nà kan jẹ́ àfà fún ìmọ̀ máa máa bá iná àwọn tó ń lójú jẹ́ lọ́tà dé lọ́nà tọ́ wọ́n wá bí nípa Abu Hanifa òun náà mọ̀ pé ọ̀rọ̀ ń lọ pàbá nìfà ọ̀rọ̀ tó wá fẹ́ sọ ni mo fẹ́ sọ ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ọgbà láwọn èèyàn ṣe ni wọn kì í sábà kí ẹ ń fa kí láwọn bó lọ àwọn ṣe rí láàrin àtàwọn ọlọ́run àtọlọ́run ọba wọn wọn máa ń wà fà kí làwọn fi jẹ lọ́dọ̀ àwọn èèyàn kí ẹ má dẹ̀sìn yàn ló nítorí àwọn èèyàn tí wọn mú kankan yìí o yàtọ̀ sẹ́yìn tọ̀tọ̀ wa ni tó ní ẹjẹ́ ìṣòro kọ̀ọ̀kan fún un máa yùtà zayyanu inda Allah bẹ̀rẹ̀ máa yà alámùlọ́ àjọjọ́ èyí fi sàkọsọ́lọ̀ èyí fi sàkọsọ́lọ̀ pẹ̀lú tó yàtọ̀ sí tọ́lọ̀wọ̀n bá mọ̀ ń pààyàn dàtí kéèyàn mọ́ dìfì pretend kó mọ́ fi àwọn ẹ̀dá sí nǹkan tó yàtọ̀ sí tọ́lọ̀wọ̀n bá mọ̀ pé ọ̀tọ̀ ní tó ọlọ́kẹ̀ ọ̀tọ̀ ní tó dé a good example tẹ́

mo fọ́lọ́ ọ̀búra ìdásàtánámẹ́kọ́ olè yìí àṣẹ tàà bá rí ń bí ọ̀rọ̀ Abu Hanifa pá òun ló dá pá ọ̀rọ̀ yìí dá ọ̀rọ̀ yìí wúlò òun lòdòdó àkásínábì yìí ààbùn lámọ́múrò ìtọ́lá ti dáńgọ̀ pé ọ̀hún máa ń lò kọ̀ má jẹ́ kí n wá sakọ fún ọ torí pé ó kọ Abu Hanifa bà jẹ́ kíra Allah èèyàn tí ń takọ lọ́dọ̀ ọlọ́run sí tó yàtọ̀ sí tọ́lọ́ ọba mọ̀ǹkà yẹn ó kéwú lọ́dọ̀ yìí bó bá kéwú lọ́dọ̀ rẹ̀ ó gbọ́ kíṣẹ́ẹ̀tì rẹ̀ ó gbọ́ kíṣẹ́ẹ̀tì ó gbà mọ́ rẹ̀ ìmọ̀ rẹ̀ náà ni wọ́n náà ń ìní kankan sọ̀yí ni sọ̀yí kùnrin òun náà ló ń yọ́gá ó ń dùn ó ń bí dáadáa ní ìní bẹ̀rẹ̀ máa yà lámọ̀lá ó sì bẹ́tà kó dákẹ́ tó bá mọ̀ kó bá lè fún àti ilé akúnọ́lẹ́jì ìpàyà ó dákẹ́ amọ́gbẹ̀gbẹ́ ẹ̀rẹ́ lómi amọ́gbẹ̀gbẹ́ rẹ̀ ẹlòmí olóòfẹ́ ṣe lọ́dún fẹ́ lórí yóò ní èmi ẹgbọ́rọ̀ rẹ̀ náà yóò lọ́wọ́ ìgbọ́rọ̀ ẹni tó ń fẹ́ ṣe lọ́dún fún ó ti gbọ́ gbogbo ọ̀rọ̀ ẹ̀ta àmọ́ tó gbọ́ fẹ́ ní ìlú àwọn ọ̀fẹ́ sọ pípẹ́ ní ìjọ́ pé náà èmi ẹgbọ́rọ̀ rẹ̀ náà tí wọ́n á ṣe pé ha yéyéyéyé o ní ìdíẹ̀ àtò ń gbọ́rọ̀ rẹ̀ àtò gbọ́rọ̀ rẹ̀ tó tó bá sọ sọ kò sí pẹ̀lú ọdún ọdún kan àmọ́ pẹ̀lú ẹ̀kọ́ àmọ́ tó ń mọ̀ ní ìlójà àfá àgbà ni àfá ló jẹ́ sáwọn ìmọ́ Muhammad àfá ló jẹ́ sáwọn ìsáàbùn rọ̀bóyà wọ́n bí pé mẹ́ta kúlù fi áhùlá ìlẹ̀dínà yàkọ̀ òun àti àbí hanifa kí ló fẹ́ sọ ń pa àwọn èèyàn tán fábù pàbó hanifa ìfúnfẹ́ tó náà sọ̀rọ̀ nígbà nígbà nígbà nígbà kí ló sọ sí oní ọ̀rọ̀ wọn yé inna abba hanifa ta àbú hanifa tó pọ́lọ̀ bá bùn lẹ́bùn ó bùn wà bí máa láyá àkèló náà wọn fẹ́ Abu Hanifa múmọ̀ wá ó wá bá wọn pẹ̀lú tí wọ́n gbọ́yé àtèyí tó gbọ́yé dàtí àtèyí tó mọ̀ ìmọ̀ tí wọ́n ọmọ àtèyí tó mọ̀ ó tún mọ̀ wà lábíyá tó fìlà mú ṣe òfin kan kálẹ̀ fún wọn Abu Ishaq al-Huwayni rahimahullah ọlọ́run ọba kẹ ó ní mahadis ó mọ fẹ́fẹ́ lábáwá ń bẹ ìwà ń bẹ ẹ̀sìn ń bẹ gbogbo ẹ̀ ń bẹ tọ́ kò sí bí òsì ní ṣe táwọn òfin ní fẹ́ hasadi tí ọba ti wá mọ̀ ní hasadi ìwọ má kú sí o tọ́ ọ̀dọ̀ Abu Ishaq al-Huwayni làwá tó many things lakọ́ lọ́dọ̀ ẹ̀ bẹ́ẹ̀ bá ka bátùlù ìsàn àti ìsàn lọ́wọ́ yìí ọlọ́run bátùlù ìsàn ló pe tíra yìí dákun wọ́n rákùn bá ṣe ìsàn fún òun ṣe ìsàn fáwọn ẹrú ọlọ dákun ṣe ìsàn fún òun ó láwọn ọmọ tó pọ̀ tó pọ̀ wá ara díẹ̀ tí máa àwọn èèyàn díẹ̀ tí máa ní ládá Abu Hanifa nígbà tó kú àwọn èèyàn wá rí lójú ọ àwọn aṣọ fún pé máa fa àlọ́lọ́ òbí kàyà àbá kí lọ́wọ́ bá ṣe pẹ̀lú ẹ̀ ó ní gàfárọ̀ ní lọ́wọ́ bá kàfórí jù ẹ tó wá rí wá ní àbẹ̀lẹ̀ ẹ́lì ó sàfórí jù pẹ̀lú pé onímọ̀ òfin fẹ́ẹ̀dì mọ̀ ó ní ọ̀rọ̀ ah, kí ma àbọ̀rọ̀ àlùkò alàkàlù máa ń kú bẹ́ni tó ṣe òǹkọ́ òǹkọ́ ọlọ́wọ́ mọ́ mi là fàkúntù fàbímọ̀ kí lọ́lọ́wọ́ mọ́ la orí ìsìn ní tọ́lọ́wọ́ mọ́ mi là ní bí káwọ́lì náà ti ti yá ni àwọn èèyàn sọ aburú ń pa mi tọ́lọ́wọ́ mọ̀ pé mi ò rí wọ́n sọ tó kọ́ sọ ni kì í pé àwọn kọ́fẹ́ ní kékeré ní ní ọlọ́run tó mọ̀ pé òrí ọlọ́wọ́ ah, fún pé wọ́n ti sàbùbọ̀ sí fọ wọ́n ṣe sáánù sí ọ̀dà mo sàforíjì fún gbogbo òwò náà náà ń sọ nǹkan ní ipa àbúrò ìsákàlòwé ní o tún kẹ́ sí ni o kó kà ní kẹfún àti tó mà sí tó mà tó ń sọ fún ọ̀rọ̀ rẹ̀ yóò dàbí gírí náà sì fi yá máa lámúyà wọ́n wá kéwú lọ́dọ̀ àwọn àfá wọ́n ṣe kéwú ní Egypt ṣe nàíjíbà ní mọ̀tẹ́ wọ́n kéwú má ṣe kéwú lọ́dọ̀ àwọn àfá tó jẹ́ lóòótọ́ kún òtọ́dì ìmẹ̀sìn ní yunifásitì bọ̀tí wọ́n ti tọ́jú láti ẹ̀kọ́ ní ṣùgbọ́n wọ́n ṣe wá ń kéwú má ṣe kéwú lọ́dọ̀ àwọn àfá àtàwọn yunifásitì náà fún kéwú lọ́dọ̀ àwọn àfá tó ṣe yunifásitì kí wọn náà jẹ́ kọ̀ fún wa èyí adúmẹ̀ta ẹsẹ̀ ń fà lẹ́nu jẹ́ yìí kí nìkan jámẹ́ àtọ̀lọ́ jámẹ́ àtọ̀lọ́ lọ́wọ́ mọ̀ lọ́lọ́ lọ́wọ́ mọ̀ ìmọ̀ ń bẹ ní jámíà ìmọ̀ ń bẹ níta jámíà hàn òfin tí ò sí mọ́ wá mọ̀ ní máa sì máa da àwọn dàrú èèyàn lè lọ jámíà kó mọ́ mọ̀ kankan ó tọ́ bẹ̀ẹ́nu àwa mọ̀ wọ́n èèyàn lè lọ jámíà kó ní mọ̀ èèyàn sì lè má lọ jámíà kó yọ olódò náà èyí dẹ́gbẹ̀ bá àwọn lákọ̀ọ́lọ́jọ́ àṣẹ́kì ní ṣẹ́kì olódò ń bẹ èèyàn sì lè já ṣẹ́kì kó gbogbo èyí tó bá ti yọ sí ọtí màrí òkè fún ó ní kó ṣe láti jó ní mímọ̀ má tún jẹ́ pé àwa ní bàbá wa lọ jámíà nìkan oní jámíà tí ò mọ tó lọ lè ní jámíà náà wà àwa náà lọ yunifásitì o hàn kọ́dà sì mọ àwọn pòfẹ́sọ̀ kan jíwe o hàn bẹ́ẹ̀ náà ni pé ẹni tí ò sì lọ jámíà tó ń mọ tó àbí ìsátàlùwẹ́ ní bó ṣe pé lọ́dọ̀ ṣẹ́ nàìjíríà nìmọ̀ ó kéwó lọ́dọ̀ dùtúrù musa shahid tó ń jẹ́ dùtúrù jami'a pọ̀dọ̀ jami'a pọ̀lọ́dọ̀ ní jami'a azhar mọ́kì azhar wọ́n máa ń ṣe dùrúsù bẹ́ẹ̀ dùtúrù musa ìní àkọ́wò ní hadith nǹkan bẹ́ẹ̀ ó ní kótó náà ó àtẹ́ndì kíláàsì shebin bas rahimahullah nílé wọn ní jidda wọ́n àtẹ́ndì kíláàsì ṣe mọ́mọ́ sọ́lú alùfẹ́mí ìtànṣe ní haram ní maka wọ́n àtẹ́ndì kíláàsì sheik abdullahi bin hasan kowood nínú àwọn àfá àgbà awọn àwọn náà àwọn níbi second command ṣíṣe bí n ní lájọ́ ti dáìmọ̀ káwọn tó kú wọ́n àtẹ́ndì kíláàsì nígbà ní kíláàsì wọn tán àtẹ́ndì alburhan ni ka ń bẹ̀ táwọn àtẹ́ndì pé ṣé sọ́lì àlè ṣẹ́ tí wọ́n jẹ́ islamiyya bí ní south tó fẹ́ tó wà jọ ẹmọ ibi gbágbé nìtẹ̀ bá wà lọ́dọ̀ ṣe pẹ̀ tí ó máa kàkírà pé wàyà kúnù kí ṣe kọ́ wà jù ó sì sọ́ra ṣe ní kàtà àwọn àkàrà òṣòlù pẹ́pẹ́ ti jùwẹ́ ní ni wọ́n ká tí wọ́n tó lọ́kọ́ ní kọ́mọ́ kàkírà jùwẹ́ ní wọ́n ni o wọ́n kàkírà lùhánù jùwẹ́ ní ṣùgbọ́n àáfàá tó lẹ́sìn tó sì láfìídà tó sì jábà fún náà ní ojú ó kà tó dà kó lè point out àwọn ibi tó bá lè àfẹ́kà àmọ́ kò àwọn àfáà tí wọ́n sọ pé wọ́n ká mọ́ka iná làwọn náà ń kọ́ yàn o tọ lẹ́yìn eléyìn wọn wá mí ti ṣẹlẹ̀ àgbáni rakuma wọn rílà ìwé jì wọn lọ fún ṣẹlẹ̀ àgbáni ẹ wọn lórí oṣù kan bọ̀ kó tó dìbò àwọn náà ń kọ́ o ṣẹlẹ̀ àgbáni ti ń gbọ́ ti ń jọ ń pa wọn ẹ tó èyí náà jẹ́ àná dá ẹ̀kọ́ fún wa pé anybody tẹ́ báyìí tó bá ní mọ̀ àwọn nǹkan tó parí sí i lára pọ̀ kéèyàn náà wá mọ̀ ní ó rí mà lọ́dọ̀ yìí tó jẹ́ dùkútù àbí pòfẹ́sọ̀ gbà máa ń bẹ̀ pé o bá ti sá òyò lódò ọgbọ́n ló bá ní mọ́ agídí ọ̀ràn mọ́ o ò bá àmọ́ dijú jù bẹ́ẹ̀ lọ kò ní kò mọ́ o bó o bá sì rẹ tó jẹ́ ṣẹ́ tó ní mà kọ́dà kó má jẹ́ dùkútù tó ní mà gbà mà lọ́dọ̀ ẹ̀ àmọ́ máa wá ṣe àṣàjẹ́ máa sọ́ra nǹkan tí ó bá ti kó bá jáburú kan máa pọ́ìntì kan pa eléyìí ó kọ́ ló pa àmọ́ kìsùn tàtẹ̀ èyí ló ṣe àmọ́ kó o jòkó pé ẹn torí pé nítorí ti lẹ gbogbo àwọn èèyàn tán ọwọ́ rọ̀ lè gbá àwọn olódo sórí àga ìgbé àwọn tó nímọ̀ owó ọkọ̀ gbá àwọn olódo pé àwọn eléyìí náà láti ẹ̀kàn olódo kùnà bí olódo náà èyí ti ń bì ẹ̀kọ́ mi náà tún ni ìyẹn náà another ẹ̀kọ́ onípéǹgbà tán fẹ́ máa ròyìn àbúrò ìsákàlọ̀ wẹ́ ní rahimahullah àwọn èèyàn ròyìn wọn púpọ̀ ẹ́ wọ́n ròyìn wọn púpọ̀ nínú àwọn tí wọ́n ròyìn wọn wọ́n ní sẹ́rẹ̀ àgbáni sọ pa wọn pé fọ́hàlákà máa lọ yẹ fẹ́ hàlàbẹ̀ ẹ́ pé ọlọ́run bá bùn ó sì rìn ilẹ̀ fún ìtẹ́lò mi ò ní gan pé nímọ̀ ní ní gbogbo ọ̀gẹ́rẹ́ ìmọ̀lá ìwọ ni pẹ̀lú ní òsìlẹ̀ sẹ́rẹ̀ àgbáni sọ wọ́n tún sọ mí náà sẹ́rẹ̀ bàṣẹ́ àwọn sọ wípé ṣíkàlẹ̀ wọ́n sọ pé ó ṣídò lọ mú fọlọ́wọ́n bá jẹ́ ṣe màṣí òní sọ́rẹ́ ó ṣídò lọ ṣe màṣí òní náà gbá wọn kí jẹ́ àgbáyìn ẹ́ bàbá tí ń ka ṣe màṣí òní àkàṣe halabi àkàṣe ìhìlálí àkàṣe sẹ̀mẹ́rù àkàwọn mìíràn ṣe màṣí òní wà láyé kọ́lọ̀ kó jẹ́ mẹ́wọ́n gún lórí dáadáa pé Abu Ishaq nínú àwọn àfá òní hadithi òun ló wà wa min ali al-hadith ar-rasikhina fi nínú àwọn òní hadithi tí ẹsẹ̀ wọn jinlẹ̀ dáadáa ń bẹ tí ẹ bá ti mọ tí ẹ bá sọ fún ẹ̀kọ́ èèyàn tẹ́ ẹ̀fẹ̀ yẹn jinlẹ̀ ń bì kan àfá bi ahadin kama ra'aytuhu farihan bi qudumi shay abi ishaq èrè pé kíṣẹ́ àgbáni kí ló ẹnìkan dùn tó bá fún ìṣẹ́ àgbáni dùn pé ẹnìkan wá kí wọn wọ́n wá sọ́dọ̀ wọn bínú wọn ṣe dùn tó níjọ́ sáà ló ń sàfàlùwẹ̀ ní wá sọ́dọ̀ wọ́n máa já nítorí máa ṣe àlùbáni máa tó rọ̀ àwọn ìjòkó tàbí ìsàfàlùwẹ̀ ní pẹ̀lú iṣẹ́ àlùbáni kọ̀ ó wà kí táwọn èèyàn mọ̀ dáadáa wọ́n rí kọ́ọ̀dẹ̀ wọ́n tó ó sì wà papọ̀ tí ò dé dì tí ò dé tí ò tí ò dé dì náà ní ẹgbẹ́ yẹn ní ẹgbẹ́ gára kan ìyẹ̀tọ̀ máa kéṣẹ́ àlùbáni kọ̀ níṣẹ́ àlùbáni wọ́n tó jẹ́ máa kéṣẹ́ àlùbáni wọ́n sọ yìí táwọn ìjòkó ẹ̀kọ́ ẹ̀jà ti ń béèrè gan tó ń díhu an ilmin jazim tí ó fi ẹ̀kọ́ ẹni ní màgán o bal ansad pikin àwọn àmà tó wọ́n tó fẹ́ kọ́là àyàsílà ilé àhàd pé ẹni tó lè dédé ẹ̀gbẹ́

ìgbésí ayé rẹ̀ ẹ̀sìn níbi ṣe àwọn ìsára rẹ̀ ní bá débi pé láti jọ́ tó ti kàtó ìmọ̀ Bukhari rà síma ọ̀lá kéèrà nǹkan kéèsì ìta nǹkan fúnra ẹ̀ ìmọ̀ ọ̀rọ̀ yẹn ni pé ìmọ̀ Bukhari ò fẹ́ wá ìfọ́ fún mi owó tí wọ́n wà ní títà síra àti ìgbà ọ̀nà òun ìra àwọn ìta wọ́n yà bá wọn fi wọ́n bá ìsìn sọ òun ìsìn ẹ́ dìdì ẹ̀sìn ní fi ń gbé wàlìdín ó sì lo gbogbo ìgbésí ayé rẹ̀ fẹ́sìn ẹ̀sìn ló fi spread ẹ̀sìn ló fi defend sunna ló fi spread hadith anabi ló fi defend ẹ̀sìn ló fi so yà iṣu bìdì wàlìdín torí ẹ̀sìn ìgbésí ayé rẹ̀ ló wà wá fi dì nípa ẹ̀sìn ìgbésí ayé tó wà pàtàkì ìgbé kí ni kọ́wọ̀ bàbá tí ó ní bàbá tí wọ́n wà lè tàlàwò hamon ilẹ̀ jì kò ní kò lè kankan kan jẹ fún lọ sọmárì rẹ yà é ṣòbí tì wà lè tì wà fi tì wà lè tàlẹ́wò hamon ilẹ̀ abẹ́lọ́ bó ti yẹ pé àwọn èèyàn ló yàgbé ìsákàlùwọ́ ètò pé ẹ̀sìn náà ló ń tó ọlọ́run dákùn gbà á lẹ́wù wọ́n ti ṣẹ́fẹ́ ṣe púpọ̀ ní ìṣẹ́fọ́ fún kálukú mọ́ táwọn wáyé ká máa sọ nísìnyí nígbà tó ní wọ́n ní wọ́n bá nǹkan báyìí la pàpà lọ́dọ̀ àkọ́bí ìsaka gbogbo yìí ah, ẹ kàn máa wò wá ìsáàkù gbọ́nà rọ̀ bóyá sáàkù ìsáàkù gbọ́nà rọ̀ hawa ìsáàkù gbọ́nà Ibrahim tẹ́ bá ti tẹ́ bá ti rà nínú kọ́rí ẹ̀dẹ́sánà ìsáàkù gbọ́nà Ibrahim ẹ̀rí Muslim ẹ̀dẹ́sánà ìsáàkù gbọ́nà Ibrahim ẹ̀rí Tirmidhi ẹ̀dẹ́sánà ìsáàkù gbọ́nà Ibrahim àbí ìsáàkù lòwe nígbà tó fẹ́ sọ̀rọ̀ rẹ̀ sọ́márì wọn ni ìsáàkù gbọ́nà Ibrahim rọ̀ bóyá gbogbo àwọn kútùbù síta ló jẹ́ ní ìsáfẹ́rọ̀ orí ajáfà fún dàrẹ́tìlì àfi Ibnu Majah ni pé kò tẹ́lì kankan mú wọn tẹ́lì ní ti pítọ̀ tẹ́lì ìsáfẹ́rọ̀ ìbúra àti Ibnu Majah nìkan Ibnu Majah jẹ́ ọmọ kí ọmọ kí ó torí pé òun lo mọ́mọ́bùnú yáyá àdóhólì lọ́dọ̀ rẹ̀ ìgbà míì náà sì ń bẹ tó ṣe pé nàtà inú lo àṣírí lọ́dọ̀ rẹ̀ irú àwọn àǹfààní yìí àbí ìdákàlù rẹ̀ lójú káwà mọ̀ ń gbà wọn lọ́sùn ìtàn ọjọ́ ọlá kọ́lọ̀ kó ṣe dáadáa fún àbí ìdákàlù rẹ̀ ní ọmọ sàlàyé fún wa tó gbọ́ àwọn tó mọbi tó wà ní o wípé tẹ́ bá ti dé ní sínú nàṣáyí tẹ́ bá ń gbọ́ pé nàṣáyí sọ pé àjẹsà ní alhari kò gbónú miskin kìrọ́ àtàn àléhì wa àna asma tẹ́ bá ti rí yóò ti sọ́nù pé ah, nàṣáyí sọ pé alhari kò miskin ni

ibẹ̀ mọ̀ wà lọ́pàá tàbí àdìsí owó sílé àmọ́ ń gbọ́ yóò wà ní èmi ti gbọ́ o tó bá ti wá bẹ́ẹ̀ sọ yóò wá sọ́nà tó fi gbọ́ yóò wà ní àjẹ́sàn alharisu bin muskin kìrọ́ àtàn àlẹ́yìí wà á na asma harisu bin muskin ló بالمناسبة أبو إسحاق الغيني وأقولي قطر ẹni tí ó wà tó wá kẹrùn sí ìlà àgbààfà oníkùránì gbogbo àgbáyé Sheikh Ahmad Isa al-Maqrawi ẹni tó gbáka àwọn àfáà kùránì gbogbo àgbáyé débi pé dùtúrà ẹgbẹ́ tó wé ó tó kéré lọ́dọ̀ tí wọ́n ni kẹ́kọ̀ọ́ aaron isa àfúráwí ni àgbà àfà gbogbo kùránì gẹ́gùn ṣe pé bí irú ọ̀tọ́rí ṣe láti rẹ̀ àwọn ẹni tó bá tí wọ́n ń wa àwọn mọ́sáàbù tán wá láti ilẹ̀ máa wà àwọn afáàkà ọjọ́ ẹ̀wọ́n ni èèyàn bíi 30,000 wàláì tẹ́kùtà bá máa ń kà náà tàn èyàn máa sọ pé bọ́yá wọ́n kàn hype number thirty thousand lọ́wọ́ àtẹ́jì jàmẹ́rẹ́jà káìjàjà eh? now mọ́sálásí tẹ́tí wá kí jàmẹ́rẹ́sà wá jẹ́ masjidul imam muhammad ibn abdul wahab shabu haq qur'ani àti hadith àti tawhid eh qur'ani kí jàmẹ́rẹ́sà lórí hadith ní mọ́sálásí tawhid والله رحمه الله من وعده وأسكنه فسيح جناده ورفع درجته في الجنة الله كيوم so sẹ́rí ìmọ̀ wàhálà táwọn àfáà máa ń ṣe fún mọ́ ó pọ̀ débi wípé tòun ti bẹ́ẹ̀ àbùkù máa ń kàn wọ́n àmọ́ àbùkù ń kàn wọ́n yẹn ṣùgbọ́n ọ̀fẹ́ gbé fún ọ̀gá abdulrazak bin hammam as-sanani àbàfà àtàmà abdulrazak as-sanani òun ni musamman bin abdulrazak àbí àfà àdúgbò àwọn àfà òun làfà imam muhammad bin hanbal òun làfà ali bin madini òun làfà ya bin ma'in òun làfà isaac bin rahuya àfà àwọn àfà lòun abdulrazak tóun bá ti wádìí ìdì ara yìí rẹ̀ náà ni pé ẹwà gbà dìdì lọ́dọ̀ mi ara yìí rẹ̀ ni pé ẹwà gbà dìdì lọ́dọ̀ mi abúrazá ti wá dé maka ó nígbà tó ń wá dé maka fa àtá ní àfáàbùl hadith àwọn ní hadith wá bá wọn àwọn tó fẹ́ gbà dìdì wọ́n wá ń jọ méjì wọn bá wọn wọn bá rí wọn bá wọn ó lóun bá ọba ọlọ́run pé kò sí olóòsọ fọlọ pé yàrá mi máa ń ṣáá ní kí lọ́la lámì ìdá àkàzáàbò náà tí kò rọ́mù ti bínú ana ayu shay'in ana ayu shay'in ana kí ni mo dìde bọ́dí nǹkan mi ni onígbọ́ ìdògbò ẹ̀dọ́ onígbà tó wọ́n fi sọ́dọ̀ fàjá òun ní ọ̀rọ̀ abalẹ̀ ìgbàgbọ́ wà abdullahi kí lóko ìdí ìṣẹ̀lẹ̀ ní pé táwọn èèyàn bá wá máa hadithi tán tí kì bá ti torí ọlọ́run ìmọ̀ hadithi ni èyí ò lè sọ pé ọjà rẹ̀ kì í sọjà tẹ́yàn sóhùn ẹ̀ ẹ̀bọ́ tí ẹ̀bá ti torí ọlọ́run ṣe ẹ̀rí bẹ́ẹ̀ bá kọ́mọ̀ sí kí nìkan láàrin ọdún mẹ́wàá ẹ́ ìmọ̀rẹ́ ó ti hàn kọ́dà àwọn yóò ti bùkátà sọ bìkọ́ nǹkan tó ní pẹ̀lú ìgbésí ayé 20 years ó lẹ́sẹ̀ di tiẹ̀ láì kó tó á di pé ó pẹ̀lú tí ó kọ kó tó fi wọ́n jòkó jì ẹ̀bá ti torí ọlọ́run

tẹ́lì kọ̀ọ̀kan wọ́n bá di bí 100 years ẹgbọ́ fúti bá a lè gbà wọ́n ìsàmọ́ wá pàdé ìgbòrò sábà kọlọ́dọ̀ ẹ̀mọ́ àwọn ojú òtútù lẹ́jẹ́ sábà kọ́kọ́ pàdé má ayò kọ́ lẹ́yìn tó wọ́n bá kàzá bẹ̀ láti wà ìmà ayùkọ́l àbíkà sọ wípé mọ̀tẹ́dì bó ṣe dàgbà tó ń tó ṣe wà látó wípé tí ẹ̀bá ti torí ọlọ́run ọjà téèyàn ẹ̀ẹ́dẹ̀ kan rà tó lóun fẹ́ polówó nìgbọ́ kìí ta ó ti dàgbà tán kó tó di pé yóò mọ̀ ta tó bá tó bẹ̀rẹ̀ sí sàtàn kọ́ ò tó bá tó gbà tán nígbà tó dàgbà tán tó lè tọ́májọ́gbẹ̀ fàyúkùtì lúnà máa dá ilmà wọ́n bá rẹ̀ lẹ́ àbíkọ́ sọ pé mọ̀pítàdé oníbídíà ní fàyúkùtì lúnà àmàlà wọ́n bá tẹ́rẹ̀ lẹ́ hmm? fàmá àkọ́là mọ́ yánjú nínú nígbàlá èèyàn díẹ̀ ní máa ńlá nínú àwọn oníhàdìsì bí kan láti lùsọ̀rọ̀ èèyàn díẹ̀ ní máa ńlá ṣé kí ní ẹ̀ ti stop

wọ́n jòkó tí mọ́ rẹ̀ o wọ́n gbà mọ́ rẹ̀ wọ́n sàdúrà fún wọn ò pé lókọ tí ò jẹ́ èyí ò lọ ẹ ọ̀nà jà sí tọ́ tẹwárí pápánbárí ẹ̀ ìgbà tí ó kù bí ọ̀sẹ̀ méjì ó kù wọ́n rẹ̀ wọ́n ti sàdúrà fún bá àfọlọ́n jí kan kan bọ́m bí ààrẹ the last one ẹni wá lóun wá lálà gbàtọ́ òun lálà òun wá rí wípé òun rí àbúrò sákàlọ̀ wẹ̀ yìí ó wà ní olè glass ilé glass ilé glass òun rí láti fà bọ́wọ́ olówó bẹ̀rẹ̀ bàrẹ́ àwọn láàrin wọn bóun ṣe wá rí òun rí wọn ní ilé gladden wà ní azhar ọ̀sìnkú ni wọ́n wà but azhar ló wà so azhar ló gbé sáńpẹ́kọ̀ azhar ló jẹ́ dáná tó azhar pé táwọn afá wọn òun wá ní wọn wọ́n wá súnmọ́ bí gíláàsì wọ́n tàbí wá rò òun wá rí àwọn mẹ́ta pẹ̀lú wọn bọ́n ṣe wá wẹ́yìn tó wá rò àwọn wá bí wọ́n pé ah bóòlì bóòlì fẹ́ sí yín wọ́n wá ní ah alhamdulillahi lẹ́zi azhaba annal hazan adúpẹ́ fọ́lọ́n tó mú bà tó jẹ́lẹ̀ fún inna rabbana lagafurun shakur ọ̀rọ̀ táàgbìlá ìgbẹ́nà pétabati wàlìjánà tán tọ́lọ̀ pétabati wàlìjánà tán tọ́lọ̀ bá sọ ní sọ́dún fàtí pétabati wàlìjánà tán táwà wípé alhamdulillahi alladhi azhaba annal hazan inna rabbana lagafurun shakur alladhi ahallana daral muqamati min fadlihi láyá mọ́sùnà fi ha násọ̀gùn wà láyá mọ́sùnà fi ha lògbò áyà yẹn ni wọ́n kà fún ibi alhamdulillah lẹ́gbẹ̀ẹ́ azáwà anil hazard inna rabbana alamafurun shakur ah wọ́n dá ẹwà dáadáa àwọn wá ní wọ́n sọ fáwọn pé tó ma wọn wọ̀nyí wọ́n láwọn ọmọ wọn àwọn mẹ́ta máa wá wẹ́ ìzáàmù wọ́n sọ fáwọn pé tó rẹ́ ni haza muslim bin al-hajjaj imam muslim muslim ẹgbẹ́ òṣèlú sọ yíò sí náà muslim wà hádá abúlé abbas bọ́nà ọ̀kùdà ẹni mọ̀ ní ti abúlé abbas bọ́nà ọ̀gá àgbàfà láti dára kúrò ní baghdad ọ̀nì wà hádá abúlé hasan dára kúrò ní dára kúrò ní pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta alájọ wà pàtó sí wọ́n ni bá ti sára wà wá ní ọlọ́wà sáà pé afẹ́ ṣọ́ọ̀pù you want to go for shopping nínú àdékọ̀ wọ́n ti lọ sọ̀rọ̀ àwọn aláì láwọn èèyàn mọ́ ńlá sáwọn èèyàn ọlọ́pẹ́ pẹ́nu tíra láti mọ́ ń the last conversation tábí ìsákàlò wẹ́ níní the last conversation wọ́n sọ ń bẹ̀ wípé á ah, ilé ayé ti yọ kú lọ́kàn wáyé àwọn òní tẹ́sí ń bẹ ọ̀rọ̀ ọmọ àbíyàwó mọ́ pé ń táwọn ń fẹ́ jù báyìí ni pé kọ́lọ́run ọba kó sójú àdẹ́kà káwọn bá nàrí rẹ̀ pé gẹ́gẹ́ bá nìkan sáà ṣe sọ wípé àwọn kan tí wọ́n wà lẹ́yìn òun anábì inna min aṣáàdì ummati hubban li àdísì máa muslim àdísì àbúrò rẹ̀ inna min aṣáàdì ummati hubban li iná àwọn tí yóò tó fẹ́ràn mi jù náà ó mọ̀ mi náà tó ní yakuru na báyìí àwọn èèyàn kan tó wà lẹ́yìn mi ẹ́ wọn ò rí mi o ẹ́ àmá o yawaddu ahaduhum law ra'ani bi ahlihi wa mali ẹnì kọ̀ọ̀kan wọn bí ó máa wíṣ pé kóhun rí mi pé bá àtọ́ pé gbogbo dúkìá wọn wọ́n bá lù kóhun lù ti gbogbo ọmọ wọn àti àwọ̀ pé kóhun sáà náà nàbí hadith yẹn wọ́n rí báyìí kí káwọn ará nàbí ọlọ́run òun ìgbà tàbí oní tuntun anatan pé ìkẹ́ rẹ̀ ló fi kẹwọn sákùn kẹwọn o gbogbo àwọn táwọn èèyàn rí pẹ̀lú wọn iná ló jẹ wọn papọ̀ mọ́ kó jẹ wọn papọ̀ mọ́ ẹni rẹ̀ wọ́n gbìyànjú pé wá àti mọ̀fẹ́sìn rẹ̀ lápọ̀lọ́ san wọ́n lẹ́sàn anil islami wa anil muslimin wa antul labil ilm wa antul labil ilmi al hadith khususan Ibn al-Jawzi láti parí ọ̀rọ̀ mi Ibn al-Jawzi gbà tó kú alimami Ibn al-Jawzi Ibn al-Jawzi kaná kéde Ibn Qayyim Ibn al-Jawzi yàwó Ibn al-Jawzi ó ní ká pọ̀ síbi sáré o wípé ní fi ń sáàdọ̀ àfúlọ̀ náà ni o yà kàfẹ́ rọ́lá fúwẹ́ amán kásọ̀rọ̀ adágbò ládé jà kálùmù níbù yarújù sọ́fọ́ àǹjúrí mi yàdẹ́ ìyí anádọ́ ìfún wàjàzà òsọ ìfẹ́ ìfẹ́ èsà ànù ilẹ̀ ìyí pé ọlọ́wọ̀ yà kàfí yà àrí gbogbo ti

وإن كان مسيئا فتجاوز عن سيئاته اللهم ألحقه بالصالحين اللهم ارفع درجته في الجين اللهم اجعل مرافقته مع النبيين والصديقين والشهداء والصالحين wọ́lọ́run níjọ́ tí wọ́n náà bá dé olákùn ìgbà wá lẹ́rù fún wa níṣẹ́ ìrìnṣẹ́ fún wa lẹ́mí fún àtàlásíà wá kàwá sínú àtó ìyọnu sí subhanakallahu wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka